ẹ káàárọ̀ náà god bless each and every one of us eh, ọlọ́run á pè wọ́n lérè tó dáa pẹ̀lú inú mímọ́ tí a fi ń wá justice yìí náà ọlọ́run á dá sí ọ̀rọ̀ gbogbo wa lágbára ọlọ́run ibi tí bàtà lẹ̀ kì í ta wá lẹ́sẹ̀ ọlọ́run náà bá wa bò rórò ìtura sí torí ẹni tó fi tiẹ̀ sílẹ̀ tó ń wá kí tọmọlàkejì kó da fọmọlàkejì náà eh, ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ aṣíwèé ìrántí kan gbogbo wa náà lágbára ọlọ́run àwọn ọmọ tí wàá bíkíbi tí wọ́n bá wà lágbára ọlọ́run wọn ò ní gbòkó wọn bá wà lágbára kristi àmì ṣọ̀fù ọmọ lórúkọ jésù ah, ṣe rí àwọn àwọn statement kan tó máa ń ti ẹnu ìyá yẹn jáde ṣe mọ even àwa ta jẹ́ tá àti ẹ̀ tó wọn ní age you know, a máa wò pé ah, ah, báwo ni àdúrò ẹni yìí fifty years of age yàtọ̀ sí yẹn tó tún wá jẹ́ pé òun gangan gangan ni biological you know, biological mother ni tá à ń sọ yìí ọ̀rọ̀ yẹn ló ń jẹ́ kí you know, kí gbogbo wa kó máa kínú máa bí a whole lot of people but. bísàbí àmọ́ yẹ kó ṣe báyìí. bẹ́ẹ̀ ni in fact èèyàn á wò pé ẹni tó ya wèrè gan kì í ṣojú bọ̀rọ̀ náà fi ń gbọmọ lọ́wọ́ ẹ̀ ká máa sọ pé ẹni tó rí tọpọlọ ẹ pé nọ́mà even ẹranko gan kì í ṣojú bọ̀rọ̀ lèèyàn lè gbọmọ lọ́wọ́ wọn ká máa sọ pé èèyàn tí ọlọ́run dá ní àwòrán rẹ̀ so ó jẹ́ bíi kàyéfì you understand gbogbo nǹkan tó ń ṣe ló fi ń yà wá lẹ́nu pé ah, ah ṣé èèyàn lélẹ́yìí ṣáà nǹkan mi nǹkan tí mo ṣàkíyèsí nínú ọ̀rọ̀ wọn Uh, she's not. She's not. Uh, she's not bothered. She's not bothered because if she is bothered, oh mama, máa jẹ́ yọ nínú àwọn statement yẹ nínú reaction ẹ̀ nínú emotions ẹ̀ ẹ̀ máa feel ye, bó ṣe ń so. even if tó bá jẹ́ pé she still let's assume pé wọ́n kéje lóòótọ́ you know let's assume pé won won won prevent ẹ̀ lati sọ̀rọ̀ now the little little opportunity irú mélòó kan tó ń ní tó fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ ó yẹ ká ṣe lè pick ẹ̀ you know from her statement now <clears throat> nígbà tí eh, ìjọba gbé kí náà gbé jáde yẹn náà autopsy results wọ́n ní inconclusive ìyàwó bẹ́ síta ó fò síta bàbá ni o bàbá ni ò jẹ́ ká rí kọ́ result o bàbá ló tètè gbọ́mọ sí o ṣé as ọmọdé yẹn náà kò lè sọ pé okay let us give it a second chance let us do our own ìyẹn tó bá jẹ́ pé lady yẹn ọpọlọ ẹ̀ pé ọ̀ tó bá ń wá justice kí ló máa take kó sọ pé no ah báwo lẹ ṣe máa sọ pé kò sí nǹkan nǹkan wà ẹ jẹ́ ká you know get another set of people to run it again then after that one we can now conclude but i'm sure pé they need to get something out o ò sọ yẹn o bẹ́ síta bàbá náà o tún kan bàbá mọ́ àgbélébù bàbá ni o bàbá ni o bàbá ni o ìyẹn lọ bẹ́ẹ̀ bàbá tó wá sọ pé òkè mo fẹ́ ṣe second autopsy ìyá jáde ní ẹ má ṣe second autopsy o ẹ ti ẹ ti ṣá ọmọ mi o ọ̀bẹ ti pọ̀ jù lára ẹ o ẹ ti ń gunpa ẹ ti ń yọ gbogbo nǹkan lára ẹ ah, ah. then the question is mama ṣé ọmọ tó sọnù yìí ẹ tiẹ̀ fẹ́ mọ nǹkan kan tó ṣe ṣá ẹ kàn fẹ́ kó lọ bẹ́ẹ̀ òkè o natural ni o ẹ tiẹ̀ sì jẹ́ ká rí nínú autopsy o òkè o eh, nǹkan kan lọ́wọ́ nú ẹ̀ ni ẹ tiẹ̀ sì jẹ́ ká rí ká mọ̀ pé yes gẹ́gẹ́ bí òbí o àti try best wa o àṣẹ autopsy kìíní àṣekejì àṣekẹta o bọ́lọ́run dẹ̀ ṣe kò sí nǹkan kan o then ẹ̀ẹ́dẹ̀gbà fọlọ́run pé òkè o ó wá bẹ́ẹ̀ náà ni <clears throat> but at the first attempt second attempt o ti bọ́ síbẹ̀ hey mi ìfẹ́ kọ́ tún fi ọ̀bẹ gbọ́n ọmọ mi lára mi ìfẹ́ kọ́ tún ẹjọ́ ṣé ọmọ yẹn ń ké níbi tó wà ni àbí kò mọ ìtumọ̀ pé èèyàn ti kú ni hmm. àbí obìnrin yẹn sì wà ní rem kan tí ò tí ì understand àwọn kankan now nísìn ibi tó tún wá ṣe é ibi tẹ́ máa mọ̀ pé kò tún wá justice nígbà tí ọ́díò eh, tí <clears throat> BJ release yẹn tó ń sọ yìí pé ah ẹ ṣe mọ̀ pé bàbá bàbá náà ti lọ ṣe autopsy ẹ mọ̀ táwọn àwọn tó bá ń gbébọn òrùn bá ṣe máa ń ṣe ni àwọn tó bá ń gbébọn ẹ ti mọ̀ wọ́n trait wọn ni pé òun oríṣi mẹ́rin márùn-ún náà máa ní tó máa fẹ́ ṣe gbòǹkà wọn á mú òkè ṣùgbọ́n kẹ́kẹ́kẹ́ tó bá kéde kan wọn tún máa gbé lọ sókè ẹ ti mọ̀ pé ọmọ tírètì alábòsí yàn ni kéde kan wọn tún sáré mu wálẹ̀ wọn tún sáré gbé lẹlẹgbẹ <laughs> nígbà tó ń ṣe interview ẹ lórí punch punch is a recognized eh, you know, media outlet they are interviewing you and you are gossiping ṣé ẹ ti mọ̀ pé problem ti wà. Hmm you are being interviewed and you are gossiping pọ́ǹṣì gangan ló ń bi ẹ́ léèrè ó ti yàtọ̀ sí pé ọ̀rẹ́ ń bi ẹ́ léèrè àbí òun sọ̀rọ̀ fún nébò ẹ̀ this is a punch media outlet interviewing you ah, ah, ah, ṣé o tún gọ́sìpù nínú pọ́ǹṣì interview ni hmm. ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn kinní kan nǹkan kan wrong because you don't have to gossip when you are standing on the truth. Yeah kò ní ìdíkò ṣe pẹ́pẹ́ sọ ọ̀rọ̀ kò ní ìdíkò ṣe sọ lólóhùn ìsàlẹ̀ so nísìnyí nínú voice note yẹn lady yẹn sọ pé ah ẹ eh, ọ tiẹ̀ sọ pé bàbá lọ ṣọ́tọ̀ sí ti ó ní bàbá ah bàbá lọ ṣọ́tọ̀ sí kò lè rí nǹkan kan gbàgbé gbàgbé. Ah, ìyẹn gan jọ mí lójú kò lè rí nǹkan kan. ó <laughs> oh, kò sọ pé ó ní ó ló ti jáde ó ní wọn ò rí nǹkan kan bẹ́ẹ̀ ó ní ẹ i pé torí ẹ̀ lára ẹ̀ ṣe balẹ̀. ẹ ó kọ́kọ́ ní gbàgbé that means gbàgbé kò lè rí nǹkan kan. ó kọ́ sọ pé kò lè rí nǹkan kan ẹ ti gbọ́ dáadáa. ó sọ pé kò lè rí kò ó ní result yẹn náà ti jáde hmm, ó ní wọ́n rí nǹkan kan gbàgbé nítorí ẹ̀ náà ní bàbá ṣe weak nítorí ẹ̀ ní bàbá ṣe weak so in in which way lẹ́lẹ́ wá sọ fún mi pé obìnrin yìí ó lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bàbá zero percent ni. Mm -hmm because kò sí ìkáàánú nínú nínú láìfò ẹ̀ fún bàbá yìí kò sí ìkáàánú pé ah even let's let's ẹ má bínú ẹjọ́ mẹ́ẹ̀ má ni mo interject kẹ́rí màmá Mohbad ó rí ikú Mohbad yẹn as payback time fún bàbá Mohbad ẹ̀tìgbà mm-hmm. tán pé this is my payback time tó lé mi nílé torí kìíní gan this is the time ọmọ ẹ ló fi ṣe payback ẹ imagine. Eh, exactly tó ṣẹlẹ̀ gan ni. so nǹkan tí mo sì ń sọ ni pé this woman bóyá kò mọ nǹkan tó ń jẹ́ ikú ẹjọ́ ẹ bá wa mú jésè bóyá kò mọ àti phoenix ẹjọ́ ẹ bá wa mú bóyá kò mọ nǹkan tó ń jẹ́ ikú bóyá ó sì believe kó sì máa padà wá pé okay for two years ọmọ yẹn lọ ni ìyá jẹ́ kí n fi yẹn ta káìtì jẹ́ kí n fi yẹn ka scott lára bàbá ẹ̀ tó bá yá padà wá bóyá ibi tó bóyá nǹkan tọ́pọ̀ lọ ṣì sọ fún nìyẹn tí ó ti sọ fún pé forever for forever forever títí láéláé how can you now come out kò máa kinu even if tó bá jẹ́ pé kàti assume pé bàbá ṣe lóòótọ́ wọn rí kankan àbí kò sí difference ẹ jọ ìyá wo ló yẹ kó tún ká ló yẹ kó kó sínú ìrònú depression pé ah àdẹ̀túnṣe ah, lẹ́lẹ́kejì kò máa tún sí kankan ẹ máa gbà mí kẹ́ ẹ ó wá jáde ní ẹ ṣe wọ́n rí kankan wọn kò lè rí kankan gbàgbé kò lè rí kankan. So if you look at it, you will see that Kosiboshi, they cannot work together because they are not in agreement. In Tony Kaluku ń wá ọ̀tọ̀ọ̀tọ̀. Wọn ò lè ṣiṣẹ́ papọ̀, ó dàbí two parallel lines tí ó lè cross ara wọn ni. So ẹ jẹ́ ká fílẹ̀ kó máa ṣe títí ẹ̀ kò ní pé ẹ kò tẹ̀ sí bí ó ṣe máa ṣẹlẹ̀ náà á lọ́jọ́ kan bó jẹ́ after five years ló ṣe máa kò tiẹ̀ ní tó five years because lẹ́yìn gbogbo ilé ìsìn the next one or two years tọ́lọ́run bá fún wa rí justice oníkálukú á bá tiẹ̀ lọ á wá kó òun nìkan ṣé gbogbo ìtọ́sí lọ fíṣítì ẹ̀ àwọn kan ń ká ẹ mọ́lé wọ́n ń gbé ẹ sínú mọ́tò káàkiri ah, ah, gbogbo ẹ̀ máa tó dáa á ṣẹ̀wá dàbẹ̀ ni pé ah, ṣé àlá ni gbogbo nǹkan tí mo ṣe ní gbogbo process pé am I dreaming or was this actually true àṣẹwà máa sọ jẹ́ ayé ẹ̀ so um, yeah um, Uh, for now, that is what I really want to say because I don't know if there's any other updates out, but based on that last audio, uh, that is really what I want to pick out. And um, yeah so ìyá tó sọ pé òun ò lè fẹmi ẹ̀ lélẹ̀ fún ọmọ èmi ò mọ nǹkan tó ń dúró mú o mi ò mọ nǹkan tó tún dúró mú mi ò fẹ́ kó pa mí mi ò fẹ́ kó pa mí òun ló ṣe títí ọmọ ńgbà tọmọ wà láyé tó ń nà kiri ọ́n tún wá jàjà tó wá pa ọmọ yẹn lójú ẹ̀ still náà ò sì ń sá pé kó má pa ẹ́ èmi ò mọ nǹkan tó tún wá ń dúró mú because

tó bá tún fẹ́ sọ̀rọ̀ kan sọ̀rọ̀. èmi lè sọ̀rọ̀ báyìí. ẹ máa sọ̀rọ̀ mà lè compliment ẹ sọ̀rọ̀ mà. mo kí gbogbo lé o ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run ṣe àárí justice pẹ̀lú ògo ọlọ́run. àmì o àmì ìyá ìmọ́lẹ̀ ní bí tèmi ti ṣe wò ó ṣe ohun tí ń ṣe ó tún fẹ́ràn bàbá ó wá mọ̀ ń pé bàbá fẹ́ràn ìmọ́lẹ̀ olè wá ń ṣe ó rí pé ọmú ti kú ẹni tó lùzù jù ni bàbá nítorí bàbá ló tọ́jú ọmọ ẹ̀ ó wà lọ́ọ́ gbà bọ̀dẹ̀ pẹ̀lú Wùmí ń pé àjọgbẹ́ fẹ́ pín ogún yìí ni o. Mm bàbá ò ní rí nǹkan kan ń bẹ̀ á pọ̀ ọmọ ẹ lójú ẹ òrí ń pé ẹni tó pọ̀ ọmọ ẹ kí náà fẹ́ jọ ṣe pọ̀ kò sí nǹkan kan tán fẹ́ jọ ṣe pọ̀ ọmọ títí ẹ ló kú ó wá ní pé kán má pẹ́ ẹ́ tí òní ò bá pààyàn ọ̀la á pààyàn tó bá ti jáde ní tán ti sọ ohun tójú wọn rí àní àní máa wá justice títí dìsín oníkálukú ó ti move on ìwọ wa ń sọ pé ó tọ́ ẹ̀ bàbá ti ṣe ó tọ́ sí ẹ gbàgbé kí kí kí ló fún l'assurance ń pé ẹ̀ wọ́n ti ṣe ó tọ́ sí wọ́n ti kà á kò sí nǹkan kan ń àní rí nǹkan kan ń ìyá yẹn ó kù díẹ̀ káàtó nǹkan kan dí sí i kò pé dáadáa nǹkan kan á ṣe nǹkan fóun náà bí tán ti ṣe nǹkan fún ìmọ́lẹ̀ náà ṣe nǹkan fún bàbá náà ti ṣe nǹkan fún ìyá ìmọ́lẹ̀ pàápàá bẹ́ẹ̀ lè ní ìṣísí ọmọ tó lose owó àbú tán fẹ́ fi ṣàbú lálejò wọ́n á dúró síbẹ̀ wọ́n á ní pé fọ́ọ̀mù títí ẹ kókó má rí justice Oh, madame, français, non eh, Si tu veux, je vais parler en français. Oui, il faut parler... français. Il n'y a pas de problème. Ah, ah. Ce que je disais Sinon, le Yoruba, là, ça ne voit pas. Ah, ah, c'est pour ça que j'écris en français quand je suis là. Tu vois, non Oui, quand tu es en train d'écrire, là, les dames qui sont en haut, là, ils sont que... Euh, tu es en train de les inciter. quoi. Non, tu vois, non Pas du tout. Hein? Ah. Mon Yoruba aussi, on peut comprendre. Hein. On peut comprendre. Hein, on peut arriver à me comprendre. Donc, je disais que la maman de, de, de Mobad a un souci quelque part. Elle a un souci quelque part. Si ton enfant est décédé, tu vas chercher d'abord qu'est-ce qui a tué ton enfant. Tu ne peux pas te compromettre. Tu peux pas te compromettre. Quelle compromission il peut avoir entre le, diable et, et Dieu C'est pas possible. Bah, ben, ah, òun rí i pé ẹ kí bàbá má jẹ́nu ogún ìmọ́lẹ̀ òun àlọ́ pàdé pọ̀ pẹ̀lú Wùmí pé kánkógún Mohbad fún ọmọ tí ì ṣe Mohbad pàṣẹ ẹ tèmi fi gbọ́ voice note náà ìyá Mohbad pàápàá máa ń pè Liam kì í ṣọmọ Mohbad mẹ kí Wùmí kó jogún àwọn àdúrà ẹ dúró o tí Wùmí bá ti jogún wùmí ò fún wa ẹ rí i pé wùmí ò gọ̀ wùmí ò gọ̀ ìyá Mohbad ló gọ̀ ìyá Mohbad ní fi ẹnu fi họra ẹnu ẹ̀ ní máa fi họra ni èékánná kọ́ ní fi máa ń họra o ẹnu ẹ̀ ní fi họra báwo ni wọ́n ẹni tó pọ̀ ọmọ ẹ̀ tí wọ́n náà ò mọ̀ ò fẹ́ bọ̀tà sọ ẹ̀wọ́ ní pé kí wọ́n má kú ọlọ́run á ṣe wá ní ìyá bẹ́ẹ̀ fáwọn ọmọ tàbí ọlọ́run máa ṣe wá bẹ́ẹ̀ àmọ́ kí gbogbo aká lọ fọkàn balẹ̀ jọ́tíìsì a máa gbà á ṣé wùmí sọ fún wa pé ebi ń pa wá ebi justice ní ń pa mí o ọmọ mm. adébánjọ mm. o ebi justice ní ń pa mí mò ń fẹ́ justice fún ìmọ́lẹ̀ náà lè fi ebi fi ń pa mí. omi ní pé kí n pa wá omi nípa ń ṣe jadons ó nípa ń ṣe jadons. ó ní pé kí n pa wá láti gbọ́ mm. ọdún kan Wùmí ò jáde pé òun wá justice o èmi jáde ọwọ́ mi lókè ń pè mọ́ ń wá justice ebi justice ní pa mí ọlọ́run ó sì fún mi. ọmọ thank you ma ebi justice ń pè mí náà o ó ní gbogbo wa fi jáde Wùmí dẹ́kọ̀ ló fún wa lówó dátà. Ah. nǹkan ló fún wa lówó wifi èmi ò wá ah. mọ̀ kò dẹ̀ bọ́ ẹnìkan kan nu wa mm. mi á mọ wàhálẹ̀ o ẹlẹ́nu bọ̀kúbọ̀kú tó fi jáde tó fi sọ pé bí ń pa wá la fi ń mm. jáde ìwọ tó yẹ kó máa sunkún kó máa wá kí ló pọkọ mi kí ló pọkọ mi ò ṣe yẹn mọ́ àwa ta tún wá ń wò pé kí ló pa ọmọ afẹ́mọ̀dí ló sọ pé ebi ń pa wá la ṣe ń bọ́ mm. sórí social media ṣé wọ́n ló ń bọ́ wa láti ọdún kan ta ti bọ́ sórí ọ̀rọ̀ justice for Mohbad ṣé wọ́n la fi ra dátà ṣówó ẹ̀ la fi ra wifi hmm. ẹ̀ owó ẹ̀ la fi ń san bills e wa ọmọ ẹlẹ́nu bọ̀kùbọ̀kù àṣànà pààyàn ọmọ àlè tẹ bá sọ pé ẹni ṣépè ẹni búyàn Wùmí ò ní jẹ́ the compliment ebi justice ń pa àwa náà ọlọ́run á dẹ̀ fún wa rí lágbára ọlọ́run ẹ ṣé mà thank you. ó ní bóun fún wa five years wọ́n kò mí ta ló sọ fún ẹ pé ọ̀gá máa dọdún tó ń bọ̀. ó tọ́ pé five years gẹ gan-an òun gan-an á ti á ti á ti á ti lọ bá Mohbad lágbára Ọlọ́run àdàkùn tó bá lọ́wọ́ ń bẹ̀ ló kù àdẹ̀ ní dákẹ́ gbogbo àwọn èèyàn tó dẹ̀ rò pé fọkàn tẹ̀ yẹn tó rò pé àwọn ní bàbá àṣàlẹ̀ yẹn kó tó pé five years gan kò mọ tọ́lọ́hún ó ṣe pẹ̀lú wọn àtó pàápàá náà ṣọlọ́hún wájọ́ lọ́hún ọba àká ni ìwọ tó pààyàn ó wá jókòó tì ó rò pé òní gbàdájọ́ kó ṣeé ṣe náà ẹ̀jẹ̀ ló ta sílẹ̀ àbá rẹ̀ jẹ́ nínú aṣọ ọ̀nù ilé yẹn ni ó tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ó dẹ̀ careless o ti ẹ̀ rò o ti ẹ̀ rí ti ẹ̀ rò ó rí ti àwọn òbí ẹ̀ gan rò ó dẹ̀ tún wá wá àwọn tó fẹ́ gbélé lórí ó fẹ́ gbélé Naira Marley lórí ó fẹ́ gbélé Primeboy lórí ó ṣàǹsá káàkiri ni ó ti kọ́kọ́ pààyàn ẹ̀ṣẹ̀ ńlá kan nìyẹn o tún wá ń wẹ́n tó tún fẹ́ fi replace ẹ̀ṣẹ̀ yẹn pé ẹni ẹni kó tún lọ ṣẹ̀wọ̀n ẹ̀ irú ọmọkọ́mọ wo ló jẹ́ yẹn ná tí ìbá tẹ̀ ṣe rí pé you are evil o tún wá da àwọn blogger jáde àtàwọn wèrè kan àwọn láṣẹ́wó ẹgbẹ́ àwọn yẹn wọ́n á máa lọ káàkiri wọ́n á máa lọ bí ẹ títí títájá ti bùjẹ sórí platform àwọn tó bá ń sọ justice for Mohbad wọ́n á lọ máa ṣépè wọ́n á lọ máa comment ńbẹ̀ ẹ irọ́ ló dẹ̀ pa o ò lè gbọ́ngbọ́ngbọ́n kó gbọ́n ju gbogbo ayé yìí lọ irọ́ ló pa you will go down you will go down for it wàá ríran wò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni you cannot go scot free ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ máa ń rùn ni èèyàn máa tẹ̀jẹ̀ lẹ́jẹ̀ sílẹ̀ ó wá rò pé o lè mú jẹ ó lè mú jẹ o kò sọgbọ́n tó fẹ́ dà kò síbi tó fẹ́ sá sí àwa wà hungry we are very hungry for justice for Mohbad because the way Mohbad was killed it is very very very wicked ẹ ṣe ọmọ yẹn lọ́rùn ẹ bẹ́ẹ̀ dẹsẹ̀ ẹ gbé sínú pósí ẹ tún mú aṣọ funfun ẹ tún sọ sínú pósí ẹ ẹ tún mú àdó ẹ tún sọ sí for what kí hmm. lọmọ yẹn ṣe tẹnìkan ò ṣe rí ẹ tẹ fi pápákúpa bẹ́ẹ̀ láì ṣẹran láì ṣajá no way o a máa rí justice lágbára Ọlọ́run hmm. lágbára Ọlọ́run. Hmm. I hold my bike for now. it go on. Nobody, I said it, nobody, me, me, nobody in this world, nobody knows. If I call for anything, I can't be because social media will not be the judge of all of this. Like, just, that's what I want you to know. And my mommy is being there for me. She doesn't necessarily have to come online to start creating all, this, all these things that all of us are saying. But she's there for me. She's been praying for me. And I'm very sure that prayers will take a while, being sure on my feet. Because I, I, I, I, just, want to assure everybody that nothing can shake me. Start the first talking to me. Every other was talking to me. they know. Do you understand? I'm human. It is normal for me to react to things from people. I know how to always get myself back in check. And my son is, is one person that, that, keep, that keeps me going. If I die today, who will take care of me? I'm nobody. If Papa dies, wait till they do one. So talk about not sharing anything. Why would be miserable? Or, and yeah. that one itself, there's have so many, not so many strengths. I don't think I, nobody can bring me down. so this one have been here studying, nobody. They, they, they, in fact, gbogbo táwọn pípọ̀ yẹn ṣe wọ́n ṣe ń jókè mọ́ they should bring out new voice mode màmá sọ̀rọ̀ èmi náà sọ everybody lójó sọ̀rọ̀ ara wọn mm-hmm. èmi náà sọ̀rọ̀ màmá ọdún sùdà náà mo sọ̀rọ̀ màmá bàbá sọ̀rọ̀ mi èmi sọ̀rọ̀ màmá everybody in fact my sister ayé lọ́gbọ̀dá ayé lọ́gbọ̀dá ti sọ̀rọ̀ anybody sọ̀rọ̀ sùdà náà everybody lọ́gbọ̀dá ojú family ara wọn all of these people saying bullshit online family wọn they are going through worse things. Ah. mo rí mọ́lẹ́gbọ́n kan tí ò mi sọ sí ń sìn mọ́mì mọ́mì ewé olúbẹ̀rẹ̀ sọ bullshit online. ó ní kí ni. olúbẹ̀rẹ̀ sọ bullshit online. Ah, well you can imagine. ó ní kí ni. ó là ń sọ. bẹ́ẹ̀ ni màá ẹ ọ̀ mute màá ẹ ọ̀ mute màá ó dà pé network ẹ ló ẹ ọ̀ mute màá mi. ok nǹkan tí mo tẹ̀ tó fẹ́ sọ sí tó bá ṣe wípé Wùmí lọ́bọ̀ ọkọ ẹ̀ ni. Okay. Um, nǹkan tí mo tẹ̀ tó fẹ́ sọ sí. kí ló dé tó fẹ́ kó ewé age. ṣé kí n gbé yín wálé ẹ̀ kí n gbé yín. kí ló dé tó fẹ́ kó. ṣé kí n gbé yín wá sókè kí wá gbé yín wá sókè padà ṣé wọ́n ṣé kí n gbé yín wá sókè má gbé yín wá sókè padà. wọ́n ti sùn ká ah, ó ga o òun sọ pé àgbàlagbà ń sọ jágọ́nsì lẹ́nu ṣe ta ló fọmọ yìí ń lé bá ràn. kí ló padà yín everybody ti sọ̀rọ̀ anybody so this is another thing everybody lọ rojú family ara wọn they are all of these people saying bullshit online family wọn they are going through. ó ní pé ìtẹ́yìn bullshit online àwọn ọ̀yá dáadáa tó ń wá justice ló ń sọ bullshit online. kàyéèrè máa nǹkan tèmi mọ̀ ni pé tí wùí bá lọ́ọ̀bù ọkọ̀ ẹ̀ tó bá dẹ̀ mọ́ pàṣẹ sọ bullshit tí ò bá fẹ́ ká sọ bullshit mọ́ kó lọ ṣe DNA kó jẹ́ kán lọ sin ọkọ ẹ̀ DNA ló ń dá ọkọ ẹ̀ dúró tó bá ti gbà tó ti ṣe DNA sìn àní wá sọ bullshit mọ́ gbogbo tí ò yé wa ó máa yé wa àdẹ̀pẹ̀nu wa mọ́ n tó ń disturb wa ta fi wá sọ bullshit according to you Wunmi o ní pé o refuse láti ṣe DNA tó o rí pé wọ́n gangan ni bullshit bull woman sìn tó bá lọ́ọ̀bù ọkọ ẹni. wọ́n wá lọ́ọ̀bù ọkọ ẹni wá tí lọ́ọ́ ṣe dna yẹn àwa gádẹ̀ ti pa ẹnu wa mọ́ ìmù mm. kan bó jẹ́ pé Mohbad kọ́ ló mọ́ ọjọ́ mélòó la fẹ́ẹ́ fi sọ́ta fẹ́ẹ́ fi dákẹ́ àásọ adákẹ́ náà ni nà ó bọ̀ ìwọ ló ń jẹ́ ká bọ́ta tó ń jẹ́ ká wá sọ ọ̀rọ̀ gidi tí wọ́n ń pè ní bullshit nítorí pé ìwọ ló ń jẹ́ kókó ọmọ ìráre ó fi ráre lójú ayé ó páńpákúpa ó tún wá kú tán náà o tún sọ pé ọkọ tó fẹ́ lọ́jọ́ àárọ̀ ẹni o tún wá lò ní ṣe DNA why ṣe DNA jẹ́ ká mọ ẹni tó lọ mọ tó bá jẹ́ pé wọ́n jọmọ gidi tó dẹ̀ mọ pọkọ àárọ̀ ẹni ọmọ yìí ni in fact kò sẹ́ni tó máa bí ẹ́ lèrè tí wàá fi lọ ṣe DNA pé hmm. èmi mo lọ́kọ mi o ọmọ mi ló lọ́mọ o ọmọ ilé àmọ́ ọmọ Mohbad ni o ọkọ mi ni o kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ jà sógún. So because hmm. gbogbo wàhálà tá à ń ṣe látijọ́ ẹ̀ tá à ń pariwo ogun ogun ogun tó bá ti prove ẹ̀ tí DNA bá ti prove ẹ̀ pé li Mohbad ló ní ọmọ yìí kò ọ̀bí bàbá náà da wọn ọ̀bí ìyá náà da tó fẹ́ bẹ ìjà sógun Liam because ọlọ́mọ ló ní ọmọ Liam Mohbad ló ní Liam ó dẹ̀ ti hàn sí gbogbo wa bí ó dẹ̀ hàn sí wa jẹ́ kó hàn sáwọn ẹbí ẹ̀ nǹkan tá a fẹ́ nìyẹn kó o dẹ̀ jẹ́ kọ́mọ ẹ lọ sinmi ò lè jẹ́ kó kó ẹ̀ ráre lójú ayé àmì kó jọ ọmọ ẹ̀ ráre ńgbà tí ò tí ì kú ó gbé cocaine sínú báàgì ẹ̀ ó fẹ́ fún wọn fi kíní ìbọn fọ́ lórí ó fún lóògùn jẹ́nu indomie ó ṣe gbogbo oríṣiríṣi nǹkan tó lè ṣe fún títí títí tó fi pa ó tún pa tán ó tún ní wọ́n kill the nigger ó tún ní industry god kan ló pa ó ní yá infection ni ó ní prime boy ló gún ní nǹkan ó ní nọ́ọ̀sì kan ló inject ó fi kú bíi méje ó fi ó fi mú ó fi mú ó fi mú Mohbad pé ikú méje ló kú seven different deaths fẹ́nìkan hmm. lẹ́ẹ̀kan náà ó sọ gbogbo yẹn tán ó dá lọ ṣe DNA kàtẹ̀rójútu ọmọ yìí ogún tó fẹ́ gbà gbogbo ẹ̀ máa kó lọ ṣàjẹ́ ká mọ̀ pé Mohbad ló lọ́mọ ẹ̀ ó tún kọ̀ náà ó tún lò ní ṣe DNA. ẹ what are we saying? ó wá láwa ń sọ bullshit ìyá ẹ ìyá ẹ Jùmọ̀kẹ́ ló ń sọ bullshit àti bàbá ńlá bàtẹ́ ló ń sọ bullshit ẹlẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ kangiri onídìí gbígbẹ ẹlẹ́sẹ̀ tínrín ilẹ̀ ìgbà ẹranko. torí èmi ò rí ibi tí Wùmí ọ̀hún fáìn sí tí bá ṣe pé Mohbad kò lójú kò sídìí kò sí kankan ẹ wo inú ṣòkòtò náà ó dàbí ọparun mm-hmm. wọ gáùn tó o bá lẹ gbogbo nǹkan mórí tó o lẹ gbogbo ẹ̀ you are nowhere to be found eh? irú celebrity bẹ́ẹ̀ tó yẹ pé ọmọ tó tán síbẹ̀ ló yẹ kó lọ gbé ọmọ tá a fún lálàáfíà tá a fún nísù ẹ wà àwọn backup singers ọmọ yẹn náà ó la fi ń sọ pé kínní òun ṣojú lásán i tell you hmm. ó ti rí ògo ọmọ yóò dẹ̀ ti mú mọ́lẹ̀ right from the ó ní kọ́kọ́ ló wá mú àwọn ọ̀yẹ́ gbogbo wọn ti jọ mú mọ́lẹ̀ ni wọ́n dẹ̀ ti jọ mu wìdó pé fast fast làwọn máa ṣiṣẹ́ lórí bọ̀bọ̀ ẹ̀ because if not so how will you just kill human, human being a soul to dey make sure pé o render gbogbo family wọn useless pátápátá àtìyá o àti bàbá o àtẹ̀gbọ́n o àti cousin o gbogbo wọn wá ṣe bí dìndìnrín de káàkiri orí social media kò wá sí kankan nu wọn tó lè lanu sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí kàṣà báyìí káwòdì. Ka tán bá belé lẹ́jọ́ arìndín ni ó máa ṣe tán bá belé lẹ́jọ́ wọ́n wá ń ti gbogbo ẹ̀ sáré ara wọn dàrúṣà náà irú ẹ̀ṣẹ̀ ẹnu gbọ̀ngbọ̀n ẹnu bọ̀ọ̀kù ó lọ sí inquest ó lọ sọ pé bàbá ló ní kóhun ẹ̀ bá mu ṣé anita ló pa Mohbad lami ò sọ èwo ni bàbá náà wà ń bẹ ẹ gbogbo ló pe bàbá bàbá ojú bàbá ló fi ẹ̀ ń bá mu ṣé ìyẹn náà bí ẹ ni ẹ ta ló pa Mohbad bá Mohbad ṣe kú Wùmí wá ń dà yín ríbo ríbo ríbo ríbo. ríbo kẹ́nìkan tiẹ̀ fi láìva rẹ̀ sílẹ̀ kó sọ nǹkan tó ń tó ṣẹlẹ̀ ń pa kíní gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn irú àdúrà yẹn ru dàrúṣà ẹ̀ kò yẹ kán keep anything ká gbà pé bàbá yẹn ò sí ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ sọ̀rọ̀ jáde spending náà ṣe bí àgọ̀ lórí íńtánẹ́ẹ̀tì lọ́dọ̀ búkì jẹsẹ̀ ńjọ́ yẹn wọ́n bí léèrè question tó bá sọ eléyìí lé ní aṣọ eléyìí lọ́la máa sọ kátakátá kí ló le tó bẹ́ẹ̀ yẹn i don't understand ẹ wá lọ́mọ wùmí ẹlẹ́nu kọ́ndíràn yìí ẹ ní kò tí ì plan fún eh, Mohbad láti ó ti plan fọmọ yẹn láti ilẹ̀ náà ó ti rí ọmọ yẹn tán ó ti rí fámìlì ẹ̀ tán and kì í dẹ̀ ṣó nìkan irú àwọn wùmí pọ̀ ní èkó eléèkan làṣírí tiẹ̀ tú o ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ Mohbad ó fi ṣe àríkọ́gbọ́n ni fún gbogbo àwọn òbí tán lọ́mọ lóòótọ́ àwọn ọmọ wa a máa máa gbàdúrà fún wọn a dẹ̀ máa máa bá wọn sọ̀rọ̀ bọ̀káwa náà má tẹ̀ túralẹ̀ rárá rárá kán bá jọ́kùnrin ìyàwó wọn ẹ máa bá wọn fọkàn bá lọ ní tó bá ti fẹ́ mess báyìí ẹ tètè gbaná ojú ẹ̀ tó bá dẹ̀ jọkùnrin náà nìyẹn ni àmì tó bá jóbìnrin náà lọ́kọ́ fẹ́ ṣe rádaràda ẹ tètè gbaná ojú ẹ̀ this is a good lesson ọlọ́run ní jẹ́ kéèdì àtàsàsí kó mú wa ọ́ ọlọ́run gbà lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a ṣọ́ o mùmí yìí ó mú wọn pálẹ̀ àwọn Mohbad ni o. Mm. Ah, ọlọ́run ṣàánú in fact ó kàn kọ i mean it's just too sad i tell you Wunmi àwọn sọ bullshit we are hungry for justice and we must get the justice lọ ṣe DNA kò jẹ́ ká kóra wa kúrò lórí social tiktok tó bá ti ṣe DNA tá a bá ti rójú ju DNA kò sẹ́ni tó máa máa sọ̀rọ̀ ń pẹ́ mọ́ tó o bá fẹ́ ká dákẹ́ ọ̀rọ̀ lọ ṣe DNA ṣùgbọ́n tó o bá fẹ́ máa la ní ṣe DNA tó bá lóò ní gbà wá náà ní gbà á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àjọ fa ni kódà kò jọ́dún mẹ́wàá ni lónìí kò ní súwa kò ní rẹ̀wà ṣùgbọ́n kó tẹ̀ tó tọ́dún mẹ́wàá yẹn ọlọ́run ti fi agbára ẹ̀ hàn á ti fà jùlọ hàn gbogbo yín àtàwọn tó wà lẹ́yìn àti gbogbo yín tẹ́jọ pa Mohbad ọlọ́run àti fọwọ́ agbára gbé gbogbo yín gbìn lágbára ọlọ́run. Let me just mute for now. Thank you. uh, tó fi ṣe content one year ti lọ tó two three four years sixty five years àwọn ṣàmà stop so ọdún ìgbà náà ti ṣe nínú àdúgbò I don't give a fuck about any voice post planning or anything my mind said what she said and if she feel like she wants to go on with talking it is normal àwọn ṣàní màmá dàtí bàbá sọ̀rọ̀ nobody hold you now mm-hmm. so eh, that hair so she keep talking so ọba ti dàtọ̀ ti sọ́kà bọ̀ ṣùgbọ́n ṣáà ti stop so tó bẹ́ẹ̀ màmá náà ló fẹ́ continue tó bá bá bá náà rà ṣọ̀ bí i one year tó bá ti play voice post wọ́n tà tó bá ti rojọ́ bí wọ́n yẹ wọ́n máa dà tún tó ẹlòmíì máa dà tún kọ́ntínú normal thing àwọn blogger máa jẹun so please my mom is my mommy i don't appreciate everybody i understand that even me that is everybody it's not easy àwọn ìjọ ìjọ ìjọ ìjọ o rẹ́rìn síbi tó dẹ́yìn blọ́gà máa jẹun o rẹ́rìn sí. ọmọ òfò. very <laughs> useless game kí n gbọ́ torí wọ́n fẹ́ rí sínú react so I understand I want Asake said to Abiyamo ni wọ́n wọ́n understand but just to assure them my mom is good there for me our prayers our prayers gbogbo jẹ́ kí n my own time mm. to my mom literally ẹ káàárọ̀ ma sweet life ó tó mẹ́ta ó ní pé mọ́mí òun máa ń gbàdúrà fún un gan hmm màmá ẹ ò lè má dúrà gbà ni <laughs> màmá gbéwiri tó fẹ́ jogún ọmọ ọlọ́mọ ṣó má dúrà gbà ni ìwọ ni tó ń ṣakọ tó ń lo mọ́tò oníṣẹ́ kankan lọ́wọ́ ò dẹ̀ ń sọ pé olówó lọ́wọ́ ò níṣẹ́ ò lábọ̀ ó lọ gbalé gbọmọ ọ̀dọ́ gba gbogbo ẹ̀ ò ń jáde bí ọmọ olóòdì ṣé kìí ṣòwò Mohbad náà ló ń ná ni. she has never worked in her life kò ṣiṣẹ́ ṣebí ṣebí Karima ẹ̀gbọ́n ẹ̀ sọ. So pé ló ń bá sọ̀rọ̀ pé kó wáṣẹ́ ṣe kó wáṣẹ́ ṣe o dẹ̀ live big life you want to become a celebrity celebrity apààyàn hmm. ẹ̀tún á fi ra ìwé wọn sọ pé ti di celebrity àwọn wèrè ẹgbẹ́ inú ẹ̀ ń hmm. dùn ṣé celebrity hmm. apààyàn ni wọ́n fẹ́ dà ní Wùnmí celebrity apààyàn celebrity four one nine celebrity olè ẹ́ ó tiẹ̀ dá orúkọ tó dá ló ti gbà yẹn apààyàn ọmọ òṣì ọmọ òfò ẹ jọ ẹ máa bá máa bá lọ the music jọ. o ṣe ọmọ ń rè ọ̀rọ̀ máa pè é padà ṣùgbọ́n. o ṣe ọmọ ń rè àwọn ẹ̀gbọ́n òfò àwọn àǹtí òfò ṣe gbọ́rọ̀. ó ní pé mo ń gbàdúrà fún òun sẹ́yìn sweet life ẹ lè sọ̀rọ̀ mọ́. ẹ káàsán ọmọ ẹ káàsán sá a kó ètò I told ṣé rí voice note yẹn kàtó lánàá we ó wà surprise pé like omi sì ti lè bọ́ta láti sọ̀rọ̀ Mohbad ṣé fún ya Mohbad ṣé rántí ìjẹta ti ń pọ̀ pé ṣé rántí Mohbad sọ̀rọ̀ kan nígbà tí Mohbad ṣe kú sí àgbóyún. tẹ́ ẹ ṣe mọ̀ báwọn ọlọ́pàá Nàìjíríà ti compromise kí ló dé tí ìyẹn ò jó yín láyà ṣé ń gbọ́ mi báyìí. àgbo àgbo yín ó dàbí tó kí yín wà pa. the music ṣe ń gbọ́ mi báyìí sá. ó dẹ̀ ṣe kírun tán ni o aṣáná tí bá rí ojú ẹnu kan máa ń bí mi ni torí lórí ọ̀sàfìlà ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń dákẹ́. ẹ ló bára sweet life ó dàbí tó kí yín ó dà o sweet life mo ṣe kírun tán ni sàlámù aláìkùm gbogbo lèmi tí ìfẹ́ sọ̀rọ̀. <laughs> Kẹ́rí tó bá ti ní fèsì wù mí ìgbà ẹ̀ ọlọ́run. Àìkò ẹ take time, máa bá yín jà ọ́. Ìjà yẹn máa láàbù láàrin ara wa ọ̀ ẹ̀jọ̀ tó yà náà.